àlejò wa ẹ wá jẹ́ kí n bẹ̀rẹ̀ pé látàrí ìgbà tẹ̀yìn ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí nínú àwọn ọkùnrin àbí obìnrin àwọn tá a tiẹ̀ ló máa ń tètè dàgbà jù nínú iṣẹ́ yìí lérò ti yín o <laughs> ṣọkùnrin àbóbìnrin ló máa ń ní opportunity láti ah. tètè dàgbà nínú eré òṣèré ṣíṣe. ìbéèrè láàrin hmm. bẹ́ẹ̀ ẹ jẹ́ ká sọ tòótọ́ obìnrin ló máa ń tètè dàgbà because obìnrin ah everybody lo a ní àwọn nǹkan tó ṣe fi hàn wípé ah obìnrin lele. kò sẹ́ni tó fẹ́ wo ọlọ́run gbogbo nǹkan tọ́lọ́run dá dáradára ni mo máa ń sọ fún yàn mo ní ọ̀rẹ́ kan a jọ wà nínú iṣẹ́ sinimá yìí ni mo máa ń sọ fún yín pé kò dìgbà téèyàn bá ní gbogbo aṣọ hmm. kò dìgbà téèyàn bá ní gbogbo jewelries hmm. kó tó ṣe iṣẹ́ tíátà lóòótọ́ ó dáa kéèyàn máa kéèyàn máa look good ẹ má bínú sí mi kéèyàn máa jáde dáadáa ó dáa because ẹni tó fẹ́ ṣe tíátà ó gbọ́dọ̀ dùn rí mi láwọn ọkùnrin wa ò kì í múra dáadáa but bí ọlọ́run ṣe dá obìnrin ọlọ́run dá ẹwà àwọn ọkùnrin tó lẹ́wà dáadáa náà wà o but ọlọ́run gbìdì dá ó dá wa specially tó jẹ́ wípé àwa la máa ń tètè dìde even gan kì í ṣe ìdí tíátà nìkan gan àìmọye ní offices gan ẹlòmíì nǹkan tó bá róbìnrin tó ti dìde wọ́n lè ní ìdí ló fi gbà kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ rárá bẹ́ẹ̀ tí ògo tí Ọlọ́run ti dá mọ́ obìnrin ó yàtọ̀ sí tọkùnrin mi láwọn ọkùnrin ológun ẹ má bínú o bẹ́ẹ̀ tí ògo tí Ọlọ́run ti dá mọ́ wa ó yàtọ̀ ó jẹ́ ká unique gan òun ló fi jẹ́ kí ṣe gbogbo obìnrin tó ń ráì sí ìdíṣẹ́ tíátà ló ń fi ìdí ṣe kì í ṣe pé bóyá wọ́n fẹ́ lágbájá àbí wọn ò fẹ́ lágbájá ẹlòmíì iṣẹ́ ọwọ́ ẹ̀ àti ògo tí Ọlọ́run dá mọ́ wa hmm. òun ló jẹ́ ká tètè má dìde ẹ ṣe àlejò mi ọ̀rọ̀ lẹ́tún gbọ́ yẹn o wọ́n ní pé ògo tọ́lọ̀ fún àwọn obìnrin ó tún yàtọ̀ ó special <laughs> wọ́n ní kí n ṣe pé àwọn ọkùnrin ò lógo ṣùgbọ́n tóbìnrin ó tún ó tún ó tún yàtọ̀ bákanbákan <laughs> ẹ nǹkan tẹ́ sọ yìí ó wá mú mi rántí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń ní ọkàn wípé àwọn tó bá ń ṣiṣẹ́ tíátà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹ tiẹ̀ ti mẹ́nubà ẹ wo ó dà pé inú ẹ̀mí lẹ wà lẹ́nu <laughs> torí pé ìbéèrè tí bá fẹ́ béèrè báyìí ẹ ti kọ́kọ́ ah. mẹ́nubà náà kí n tó béèrè wọ́n máa ń sọ pé àwọn oníṣẹ́ tíátà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ò kí ń fẹ́ kí ìyàwó wọn ṣiṣẹ́ tíátà wọ́n hmm. máa ń fàjà ní ìdílé wọn torí pé wọ́n rò pé àwọn ipa táwọn èèyàn máa ń kó yẹn bóyá ká kó ipa lọ́kọláya ká hmm. ṣeré ìfẹ́ bóyá wọ́n ti máa ń fọwọ́ kan ìyàwó wọn lára jù ẹ ẹ̀yin gẹ́gẹ́ bí ẹjọ́ má bínú ẹjọ́ ṣe ti wà nílé ọkọ àbẹ́ ṣe wà ní sísí. ó ti wà nílé ọkọ o <laughs> òrùka ti dọ́wọ́ náà. òrùka ti dọ́wọ́ fẹ́ rárábìnrin yìí ọlọ́run mà ní jẹ́ kẹ́ kó àwọn àwọn ọkùnrin sí wàhálà ẹni tó bá dẹ̀ rí yín báyìí wọ́n máa rò bóyá sísí kan ni o ẹ ti wà ní àbí o ẹ ti wà nílé ọkọ àbọ̀ ẹ jẹ́ kí n kí ọkọ yín pé iṣẹ́ gidi ni wọ́n ń ṣe lára yín ẹ ẹ̀yin gẹ́gẹ́ bí ìyàwó ilé nítorí pé àwọn ògo langba náà tó fẹ́ darapọ̀ mọ́ iṣẹ́ ẹ̀ lọ́la wọ́n ń bẹ́ ṣe ń ṣiṣẹ́ bẹ́ ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí ẹnìkan ti wò yín nílé pé à àwòkọ́ṣe mi lélẹ̀ o mo nífẹ̀ẹ́ arábìnrin yìí hmm. ẹ báwo ni ẹ ṣe mójútó ilé yín àti iṣẹ́ tíátà tí ìkan ò dí ìkan lọ́wọ́. Hmm, ẹ ṣe àkọ́kọ́ náà àgbọ́yé ó gbọ́dọ̀ wà láàárín ọkọ àti ìyàwó èmi bá ń sọ ẹ̀yin ọkùnrin tẹ́ máa ní ìyàwó mi ò gbọ́dọ̀ ṣe léè ìyàwó mi ò gbọ́dọ̀ ṣe tọ̀hún ẹ fún obìnrin láyè káwọn náà ráyè jáde kán ráyè lo nǹkan tọ́lọ́run fún wọn ó máa ń dá kí ọkùnrin kó support ìyàwó ẹ̀ in everything tó bá fẹ́ ṣe tó bá rí pé kínní ó mọ́gbọ́n wá ẹ wo ṣé tẹ́tà tá à ń sọ ìtẹ́ bá dé ìlú òyìnbó iṣẹ́ gidi ni iṣẹ́ ńlá ni àtọkùnrin àtobìnrin inú owó inú ọlá náà wà hmm. iṣẹ́ gidi ni so bet ojú tó fi ń wo hmm. iṣẹ́ tẹ́tà ń bí òun ló fà á táwọn ọkùnrin máa fi sọ wípé hmm. ah àwọn ò fẹ́ járe kì í ṣe mo ti sọ lẹ́ẹ̀kan pé kì í ṣe gbogbo obìnrin tó ń ṣe tíátà lóníranù hmm. so tí àgbọ́yé bá ti wà láàárín ọkọ hmm. àti ìyàwó kò ní sí wàhálà kí ìyàwó náà kó dẹ̀ gbìyànjú kí n tó wá sórí ọ̀tọ̀ mo ti sáré lọ sílé ìwé àwọn ọmọ mi mo ti sáré lọ gbé wọn mi ìfẹ́ kíkan kó dín kan lọ́wọ́ mo ti bẹ àwọn tíṣà pé wọ́n máa tètè jáde lénìí ju ọjọ́ tí wọ́n ń jáde lọ because mi ìfẹ́ nǹkan tó bá dẹ̀bi pé ó kì í ṣe torí ètò tó ń lọ ló ṣe fà wọ́n mọ́lẹ̀ síléèwé hmm. àbí torí ètò tó ń lọ ló fi jẹ́ kó lọ máa gbé àwọn ọmọ òun sórí ọ̀kadà borí bárúwá bó tètè yá ṣe àárín yẹn tó obìnrin gan a gbọ́dọ̀ fi ọgbọ́n a gbọ́dọ̀ fọgbọ́n ṣe ló hmm. jẹ́ pé ìkan kò ní dín kan lọ́wọ́ hmm. ẹ̀ ń lọ sórí agbo eré àbí ẹ̀ fẹ́ lọ ṣiṣẹ́ kò sọ bẹ́ẹ̀ ńlé ẹ̀ dẹ̀ kúrò ńlé bẹ́ẹ̀ kò yẹ kó ti mọ̀ pé wọ́n tó ní wálé kó ti ṣe bẹ̀ sílé nǹkan táwọn ọmọ máa jẹ ni nǹkan táwọn ọmọ máa jẹ irú èmi tí bá fẹ́ kúrò níbẹ̀ yẹn máa ti bẹ ìyá mi hmm. ẹ jẹ́ wá bá mi jókòó táwọn ọmọ mi kẹ́ bá mi tọ́jú wọn ní tó dé àgbọ́yé dẹ̀ wà láàrin mi àtọkọ mi hmm. ó mọ̀ pé kínní yóò wù mí láti ìgbà tó ti pàdé mi ló ti mọ̀ pé ṣe even gan mo ń ṣiṣẹ́ ní bank nígbà yẹn hmm. as a banker I worked mo ṣiṣẹ́ ní bank for dídí ọdún méje but kò sí customer tó bá wọ bank nígbà yẹn tó máa rí mi wá sọ fún mi pé ah you are meant for the screen kò sẹ́ni tó máa rí mi gbà wọn ni ah ah òṣèré ló yẹ kó jẹ́ àwọn èèyàn sọ fún mi lẹ́kùn hmm. tó máa rí mi for the first time báyìí bóyá mo kàn bá wọn sọ̀rọ̀ ah you are supposed to be on the screen ni mo máa ń gbọ́ nígbà yẹn so ìgbà tí mo dẹ̀ pàdé ọkọ mi tí mo dẹ̀ pàdé ọkọ mi mo sọ fún mo ní nǹkan tí mo ní passion fún jù láyé mi òun ni iṣẹ́ tíátà hmm. so ó ti mọ̀ láti gbà yẹn pé hmm. anytime níyàwó òun ló lè wọṣẹ́ tíátà òun dẹ̀ support mi mo sọ wípé ó yẹ kí àgbọ́yé kó bá wà láàárín ọkọ àti ìyàwó kí obìnrin náà dẹ̀rẹ̀ kó má kí àṣejù bọ́ bó bá sọ pé àtọ́rí pé mo ti ń lókìkí ẹ ọkọ mi ò jẹ́ nǹkan kan mọ́ àbí hmm. ilé ò jẹ́ nǹkan kan má jẹ́ kí iṣẹ́ yẹn kó borí ilé hmm. because tí iṣẹ́ bá kúrò ń bẹ̀ wá padà sílé o a gbọ́dọ̀ máa tún ilé wa ṣe ilé làbọ̀ sí mi oko iṣẹ́ tíátà lè lọ ṣùgbọ́n ọkọ àtàwọn ọmọ tó ah, jẹ́ ẹ̀jẹ̀ èèyàn òṣìkò nìyàn fẹ́ dà wọ́n sí ẹ̀yin olólùfẹ́ wa nílé mo lérò wípé ẹ̀ ń jẹ gbádùn gbogbo àwọn nǹkan tá à ń sọ pẹ̀lú àlejò wa ẹ wá jẹ́ kí n béèrè wípé gbogbo àwọn èdè àìyedè tó tẹ̀ máa ń ṣẹlẹ̀ láàrin àwọn gbajúgbajà olóṣèré lórí ẹ̀rọ ayélujára pàápàá jùlọ kí lẹ rí sí gan. Hmm. mi ò lémi ni mo perfect jù ṣùgbọ́n mo kàn rí i pé àìní òye tó hmm. òun ló fà á because kì í ṣe gbogbo nǹkan níjà ẹlòmíà sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára ó bí ẹ nínú ó ní láti fèsì torí tó bá fèsì ọ̀rọ̀ yẹn á di nǹkan tó tó ń tàn àìmọye nǹkan míì téèyàn máa rí téèyàn máa mójú kúrò ṣé ẹ rò pé àwọn màmá wa láyé àtijọ́ àbáwọn bàbá wa ẹ rò pé wọn kì í rí nǹkan tó ń bí wọn nínú ni wọ́n ń rí bẹ̀tí wọ́n kọ̀ wọ́n pé hmm, iṣẹ́ yìí mo ti yàn láàyò ara ẹ̀gbin tó máa ń wà nídìí iṣẹ́ yìí hmm. òun lélẹ̀ wọ́n á dẹ̀ gbà mọ́ra. ẹ ṣeun àlejò wa wọ́n ń gbádùn bẹ́ẹ̀ ṣe ń yànnà náà ẹ̀ wọ́n ní ara ẹ̀gbin tó wà nídìí iṣẹ́ iṣẹ́ tíátà ni wípé kí èébú kó máa jù báyàn kí ọdẹ máa gbà á mọ́ra mm. ṣùgbọ́n